الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله nínú àwọn ẹ̀sà eléyìí àǹfààní rẹ̀ wà fẹ́ni tó rajà láti ṣe àǹfààní yìí ọwọ́ àfẹ́ni tó rajà ni kò sí fẹ́ni tó tajà òun náà ní kọjá fẹ́ni tó tajà fún yà ó ṣe ọjà tó tà fún yà yìí lọ́nà tó ṣe pé ó mú sọ bí òtítọ́ rí ló ní yà ó mú jọ bí òtítọ́ orí lójú èèyàn látàrí pé nǹkan kọjá tó gbẹ̀yàn ti tẹ̀lé ṣùgbọ́n ọmọ mọ́tọ́ dá sí tó fi jẹ́ ipò tí a ti gbẹ̀yàn ti tẹ̀lé lọ èèyàn wá rà ní rírà bó ti ṣe dá tó lójú èèyàn tí ọ̀dá tó bẹ̀rù owó rẹ̀ owó arúgbó kọjá bó ti ṣe yẹ kọ́ ma ṣùgbọ́n àṣẹyìnwá àṣẹyìnbọ̀ àṣírí padà tó sẹ́ni tó tajà sẹ́ni tí ó rajà ìkẹ́ni tó tajà fún ó sì ọjà yìí lọ́nà tó fi jọjú tó fi dá aṣọ ti ṣe máa lọ ṣùgbọ́n ọjà yìí kọ̀dá tó bó ń ti ṣe pé tó ń fi dáwó rẹ̀ lẹ̀ àpèjúwe eléyìí wọn náà ni àtọ́síríyà àtọ́síríyà wọn náà ni báwọn ẹni tí wọ́n ń ta àgùtà. ràkúnmí tàbí màálù tí wọ́n ti pé máa ṣe ràkúnmí màálù tàbákùtà lọ́nà tí ó fi jọ lójú ẹni tó fẹ́ rà ikọ̀ ti ṣe dáa lọ pàápàá jùlọ abo ràkúnmí abo màálù àti abo àgùtà èyí tó fẹsẹ̀ lẹ́ni tí wọn ò fún ọmọ rẹ̀ láǹfààní láti lè mú ọyàn rẹ̀ fúngbà tó pẹ́ díẹ̀ ọyàn tí wọ́n ń péjọ sínú ọmú ẹran yìí wàrà tí ń péjọ sínú ọmú rẹ̀ yóò máa pọ̀ yóò máa pọ̀ lójú ẹni tí bá wọ́n wọ ẹran yìí yóò máa rí bí ìgbà tó ṣe fẹ́ràn yìí ó tóbi ju bó ti ṣe máa lọ ọ̀sán ara ju bó ti ṣe máa lọ. nígbà tí wọ́n bá fẹ́ rà ọ̀rọ̀ àrà rírà àti bó ti tó fi tó lóṣù rẹ eléyìí tó kò tó bẹ́ẹ̀ nígbà tí a bá di ike afọ́ ara rẹ̀ láàrin ibi ẹran yìí kéré tí ojú fi wò kó tó di eléyìí pípé nǹkan ti ṣe rí lọ eléyìí tí ike ńṣe ni wọ́n ṣe àgbẹ̀ lójú yòyò lára ọjà tó ń yìí kọ̀tà tó bọ̀ ṣiṣẹ́ rí ọ̀pọ̀ tó bọ̀ ṣiṣẹ́ wò kọ̀tàrà tó sọ pé ike ọmọbìnrin eléyìí tí wọ́n ní sọ fẹ́ èèyàn dúdú àmọ́ ọmọ ìdí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọmọ tuntun eléyìí tó ti kó pupa iná ń wù wọn láti ra irú ọwọ́ àti wá mú kí ẹrú ẹ̀rà para àbúrà fún ó ti wá ń bọ́jú ó ti ń bọ́jú ojú ti di pupa tí ara yóò dúdú lọ́wọ́ ẹni tí wọ́n wà rà dé bọ́ọ̀sì tó ẹ̀. ó rò pé bó ti ṣe pupa nu látòkè dé sálẹ̀ àwọn wá rà wọ́n rà pupa wọn máa bá lò mímú tí wọ́n mú délé lọ́ba hàn sí wọn ayíkó bíbó ni wọ́n kó ara rẹ̀ wọ́n bá bó sí òkú pàtó láti torí ìjàmbá lọ́wọ́ náà ẹ̀ tọ́ba ti hàn sí yín àǹfààní wà fún láti dá padà ikú ẹ̀yìn ọ̀rọ̀ àmọ́ wọ́n dá owó yín padà fún yín bẹ́ẹ̀ náà ni ẹni tó ti pé ohun funfun tó wù lórí ẹ̀ ohun funfun tó wù lórí ẹ̀ ọwọ́ ajé ẹni tó sọ wípé wọ́n fẹ́ tà ní ẹrú wọ́n lọ sí arú dúdú wọ́n ti pa irun funfun orí ẹ̀ kí gbogbo olè bá hàn sẹ́ni tó ọ̀rà tó dúdú náà ni kò tí ì dàgbà lọ títí ṣùgbọ́n bá lọ bá lọ dàgbà tó ń àti ilé ọ̀padà tó ìkànnì bẹ́ẹ̀ ta fún ọ lórúkọ ọkọ̀dọ̀ ni tí ò sí ìhẹ́wú ọmọ sí ìhẹ́wú gbogbo eléyìí báyìí haram ni ẹ̀sìn Islam ńlọpẹ lórí pé ìjàmbá ni anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn ni man ghashana falaysa minna ẹnikẹ́ni tó bá jàmbá wa kò ní jọ́kàn nínú wa nígbà tó bá ti wá hàn jọ ike wọn já gbá rẹ ní wọn ti ṣe pé nǹkan tó fẹ́ rà ike bó ti ṣe rí ni kò padà rí bẹ́ẹ̀ mà ọ̀tọ̀ ni bó ti ṣe rí ọ̀tọ̀ ni bó ti ṣe pé fún ọ àǹfààní wà fún ọ láti tẹ̀sà pé wọ́n rà mọ́ tí àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ẹ̀sì Islam tí wọ́n sọ wọ́n lọ́dọ̀ọ́jà wọn padà fún wọn wàá sì gba owó rẹ̀ padà nítorí hadithi at-tasriya. النبي صلى الله عليه وآله وسلم وأن لا تصر الإبل والغنم أما سيداني تسعيك أو مامو رقمي أتي أكو تملك إتكي وارقا نما يوا wọ́n lè ba àjọjú lójú ẹjọ́ fẹ́ẹ́ rà wọ́n pé wọ́n sanra tó bẹ́ẹ̀ ni fẹmẹni bẹ tá aha ẹnikẹ́ni tó bá ra rúra fún ní àgùntàn bẹ́ẹ̀ bàbá wọn bí xeyere ńlá wọn rẹ yìí àǹfààní àti tẹ̀tà láàrin nǹkan méjì wà fún nínú kọ́sọ̀ ipò ntìọ̀rà ọ̀tọ̀rà náà àbí kó sì dá padà fún wa ẹni tó bá wá dá padà yóò dá padà wọ́n sọ ah, àmì sẹ́mu àti mọ́tò mẹ́rin dẹ́bínú ẹni tó bá dá padà yóò dá padà àti mọ́tò mẹ́rin dẹ́bínú báyà owó iye wàrà tó fún kúrò lára rẹ̀ ó tó iye owó dàbí rẹ̀ ra mọ́tò mẹ́rin dẹ́bínú àdúgbò tí a tó àdúgbò kẹrẹ sí mọ́tò mẹ́rin tí a dé nù lànà lè sọ̀rọ̀ bá àdìsọ́lá ọ̀dà padà láti fi dípò wàrà tó ti fún ní ọ̀yà ẹranko yìí kó lè bá fi dé sẹ́ni tó ní kó lè bá àdánwò tiẹ̀ náà padà fún ọ. torí ẹ gbogbo ẹnikẹ́ni tó bá jàǹbá wa nínú káràkátà tó fi gbé bó ti fi kọjá rí kọ́ lọ dárí ó ti wá ti wá ti kọ́ lọ adúrà irú àwọn onítàn àǹfààní ò sí fún wa láti rò yí pé àwọn ti ta àwọn ti ta gbé àǹfààní wà fẹ́ni tọ́ra láti ta padà fún ẹni tọ́ta fún lẹ́yìn tó ti ṣèjàmbá fún nítorí hadithi ẹsẹ̀sẹ̀ríyà táwọn ẹni tó wá máa ń dá wàrà dúró ní àwọn ẹranko eléyìí tí wọ́n fẹ́ tà sanabi sallallahu alayhi wa sallam tó fún wa ní ẹ̀ka tà kọ́lá gbogbo tí ẹni tọ́tajà níbi lọ́jà ń bá wa láì jẹ́ pé nǹkan ọjà ní àtijọ́ ń bá wa ṣùgbọ́n tí wọ́n ti wá gbangba ike jíjà ń bá lọ́jà ń bá wa òfin ẹ̀sìn Islam ní kájà padà ká gbowó wa padà eléyìí òní ká máa bẹ̀bẹ̀ nínú òní pé ká lọ mẹ́lẹ̀dẹ̀ kan lẹ́yìn àbí táwọn ẹni tó bá mójú rẹ̀ fún ọba ní ká sọ̀rọ̀ ọmọdú rẹ̀ ọmọdú rẹ̀ kọ́ bá jẹ́ ní tó le ọjà padà fún wa gbowó rẹ padà òfin ṣẹ̀ríya òun ló fún aláǹfààní yìí gbogbo àǹfààní tó fi ṣẹ̀ríya bá ti fún yàn a kì í tẹ̀sẹ̀ kó tó di pa àyàfi sẹ́ni tọ́jẹ́ pa fẹ́ gba àǹfààní wa yìí lọ́wọ́ rẹ̀ lọ́ba jẹ́ta Allah ẹni tí òfin tí òfin òfin Allah tí òfin pè nkaka tí òfin pàkí nkó nkọ́sẹ̀lẹ̀ tó tọ́ba di lọ́la jẹ́ta ṣèyàn ọ̀lẹ́ni tó takú. yóò lọ owó rẹ padà kí ló jẹ́ pé ọjà tá a rà lọ́dọ̀ rẹ òróró làwa pè é ṣùgbọ́n kẹ́ẹ̀tì lítà márùn tó fún wa akọ̀dà fún omi lítà méjì ń bẹ̀ òróró lọ lọ́ta fún wa kí ló mú mi wọnú òróró ẹ̀yin wá ní ọ̀nà kan wà tá a lè gba yọ omi sọ́tọ̀ nínú òróró tó òróró náà wà olóró lítà mẹta òun ọjà dúró gbẹdẹgbẹ ẹnu kọjá pé owó lítà méjì ni padà fún yín ó kù sí tí ọba ọbọ tó kò sí tó burúkọ gbowó lítà méjì padà fún òróró ọba ṣe tó fi gbowó mi ní kọjá padà ẹ̀tọ́ rẹ̀ tó àfọn ike ajá gbogbo owó padà dìtájẹ́ǹtì dìtájẹ́ǹtì tá jíjá tájà làbàgbà tó láfọ́ ìlú wọn lọ sínú àpò dìtájẹ́ǹtì wọn wá lu pàmò dìtájẹ́ǹtì kékeré àǹfààní wà fún ọ láti dára mú wọn padà kọ gbọ owó rẹ pérépéré nítorí pé wọn kì í pe láfún ní dìtájẹ́ǹtì nílùú kankan àti nílùú àwọn oníjàmbá àkàràmọ̀kọ́mọ̀lá gàrí sára tó ti kẹ́sán-dọ̀ ọ̀sùn tẹ́tí lọ tó ti kúnná ńlẹ́ẹ̀ni dájú àkó rẹ̀ gàrí lè dájì ọ̀fẹ́ máa fún wa ní ẹ̀rọ ọmọ pákó jẹ́ ọ̀daràn burúkú ni ọ́ ẹ dá padà ẹ gbọ̀hún yín padà lọ́dọ̀ rẹ̀ nítorí pé mo ra gàrí ṣe gbọ́ mo ra lábú ṣe gbọ́ ìwọ wa ni mo ra gàrí pákó gàrí pákó báwo ẹran gan jẹ́ àmà ẹran gan ní jẹ gàrí pákó kó lọ ẹlẹ́dàá mẹ́tẹ̀ẹ́ká wa ra fúnra wa wọ́n jẹ torí ẹ̀ gbogbo olú àwọn ìjọba tó bá ti hàn sí wa wípé wọ́n jàǹbá wa á dá padà ìkan sọ lára ẹni tó wá tàkàn sọ fún wa wọ́n pe fún wa nínú ọ̀rá wọ́n tún lẹ wọ́n lẹ pa pẹ̀lú àmì kọ́mpìnì tó ṣe àwọn ẹ̀yà ọlọ́sọ bàbá ọlọ́sọ wọ́n sì máa ń pé títí bá sọ ìtorí gangan làwọn gbé fún wa wọ́n ti jàǹbá wa nínú ẹ̀ torí títí tá a ti báyìí làbàbà níbẹ̀ ń bẹ́ wọ́n ti kí ọlọ́pàá kan àbọ̀ ìta pè lọ́pàá mẹ́wàá ọ̀pá kan àbọ̀ ọ̀pá kan àbọ̀ yóò wá sọ ẹtì tèjàmbá nínú ẹ̀ torí di eléyìí báyìí ẹ̀dá wọn padà fún wa nígbà sọ pọ́pá mẹ́wàá déédéé tí wọ́n wọ́n pọ̀ ní bóyá ọ̀pá kan àbọ̀ ọ̀pá kan àbọ̀ padà fún yín bẹ́ẹ̀ bá ti dá padà àjẹpẹ́ yìí mà látàrí wọn ọ̀bẹ̀rù Allah ẹ̀yin náà díẹ̀ díẹ̀ ọlọ tẹ̀sí látàrí pẹ́yìn náà gbẹ́sì yé nígbà tó mi bá ta padà tí wọ́n ta padà ìjàmbá òdekù ẹnì kan ò ní ṣe irúfọ́ lórúkọ ṣúgà nítorí wọ́n ti mọ ikú ọ̀dà àmọ́ ni ìnáwó tó ń ṣe irúfọ́ lórúkọ pé ṣúgà làwọn tà fún ọ ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí nǹkan là ń rà lórílẹ̀‐èdè wa tí kì í tọ́jọ́ kì í tóṣù tí gbogbo ẹ̀ tó ti gbọ̀dànù tó ti fojú hàn yìí jẹ́ àdàmàdì rẹ kì gidi rẹ rẹ̀ wọ́n ń jàǹbá àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ lórúkọ pọ́wọ́ làwọn wá táwọn bá ti sá fún ọ ó ti lọ ó ti lọ wà á dá ọjà rẹ̀ padà fún ọjà tó ta fún ọ ọjà ọjà tó ta kò sọ́lé lára rẹ ààyè kan sí lára olè ni ọjà tó ń onu náà o lórí tí maara bá máa ra awé lọ́dọ̀ rẹ̀ ọdọ dúpẹ́ ń jalè rẹ̀ kò bá ti dẹ́kun àǹjalè ṣùgbọ́n ti mà pé wọ́n wà rà lọ́dọ̀ ìdí ti jẹ́ sí àǹjalè kò ní tán láwùjọ. àwọn kan wà pẹ́ẹ́pẹ́ tí ọjà bá ti ń bọ̀ láti fi títí ń bọ̀ létí òkun náà ti ń lọ ya àwọn níbi àwọn kan ti wà ń bẹ̀ táwọn jẹ́ tí wọ́n jẹ́ ìjàmbá àwọn máa wá ju àwọn ọjà wọn máa máa dẹ́kù máa dẹ́kù lọ́nà tó ṣe pé nígbà tí wọ́n lọ sẹ́ni tó láti òkèèrè ọjà ní gbé tí wọ́n kó láti òkun wọ́n á kìí ṣètò orí táwọn ẹni tó bá ń ṣe àtúbọ̀tán wọn ní já ayé wọn bọ̀ ní sùn wọn. wọn náà táwọn lọ bá àwọn tí ń jalè rẹ tí wọ́n ń jalè wọ́ọ́rọ́wọ́ láwọn ìletò ìletò tí àwọn wọn fi ọjà wọ́n máa wá sí gbogbo ọjà kù ọjà tí fi kóńgò wọn gẹ́gẹ́ bíi alikama àbí ṣúgà èyí tó ṣe pé wọn ò tí kó sínú àpò wọ́n ti ní àwọn àpò àwọn àpò sakasaka tó ṣe pé wọ́n jí àwọn ìjọba fẹ́ jí kó wọ́n mọ̀ jí kó dàbí rẹ̀ àwọn náà tó wá pàṣẹ tẹ́gbẹ́ kan nípa àwọn náà ń ta alikama àwọn ń ta ṣúgà alikama tí ò fowó rà ó lè ṣúgà tí ò fowó rà ó lè kí wọ́n lè rẹ̀ dírẹ́bà tọwọ́ ọ̀wá bá wọn àpapọ̀ yìí iye tí iye kan bá tọ́jà sí onáàgbà tiẹ̀ wọ́n wá ní bísínẹ́sì làwọn ń ṣe sáńdó lè torí pé olè náà tẹ́lẹ̀ náà kò ní gbéra rẹ̀ lólè yóò gbéra rẹ̀ ló pọ̀ míì ó lè sọ igbó òun o òun bọ́ wá náà ló ń ṣe yahoo yahoo lòun bísínẹ́sì ní nǹkan tó ń ṣe torí pé ìṣèkà ti gbéra rẹ̀ lórúkọ aṣèrè fẹ́ ti gbéra rẹ̀ lásán wí ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹni tí máa ń wù ọ́ dáhùn onítọ̀pọ̀nrán lòún dá nítorí kọ́fẹ́ máa jàǹbá àwọn èèyàn lọ́nu kó lọ ẹlẹ́dàá kọ́dá kọ́kọ́ sànù wa. àwùjọ wa ìjàǹbá kan bẹ́ẹ̀ gidigidi tọ́ba tí wàá rí kọ́ jàǹbá rẹ̀ àyè wà fún ọ láti fi ọjà tán fi jàǹbá rẹ̀ ń padà. ráìsì tààrà tí wọ́n pè ní àádọ́ta kílò àádọ́ta kílò ni wọ́n pè àwọn agbe lórí òṣùwọ̀n lábárí pé kílò mọ́kàndínlógójì subhanallah níbo ni kílò mọ́kànlá wà wọ́n ní à òkú ọrọ̀ ẹgbẹ́ nàìjíríà yéṣe pé nàìjíríà ẹ̀kọ́ síbẹ̀ wípé thirty nine kilogram thirty nine kilogram kò sí wàhálà bẹ̀ mọ́ ọmọ tó súnmọ́ ra nu kí ló dé tẹ̀sán fifty dákùnlọ́ gbowó rẹ̀ padà darí wọ́n ti lè máa jàǹbá rẹ̀ tí wọ́n lọ tún máa dá tọ́mù islam kọ̀ fara twenty wọ́n ní twenty ẹyọ kọ̀ọ̀kan fifty kg ni fifty kg nígbà tá a gbé lórí òṣùwọ̀n twenty bá wọn bá wọn twenty nine kg irú twenty wo ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe báwọn wọ́n ní oríṣiríṣi ni oríṣi oríṣiríṣi fifty kg wọ́n kọ síbi orí ẹlẹ́gbẹ̀ẹ́ wá sì fún alóòtú tàbí ríran ìlọ́jẹ́ wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé àwọn ní bísínẹ́sì ọ̀dà bí ìgbà tó ti pọ́n ti gbé ìyàdọ̀ wọn gbé ìyàdọ̀ wọn báwo wọ́n ní bísínẹ́sì tó bá jẹ́ ẹgbẹ̀rún tírélà àfi táwọn bísínẹ́sì tó wọn bá fẹ́ fọwọ́ bà lóko wọ́n máa bí wọ́n ti ṣe gbé wọ́n máa jó wọ́n máa dẹ́kù wọ́n máa dẹ́kù wọ́n máa dẹ́kù ó sì máa lẹ́ padà tó ti kẹ́ni tó lójú gan tí ọ̀gá mà wípé wọ́n ti bá kọ̀ọ̀kọ̀ nínú àwọn yẹn. ẹ̀dá gbogbo àwọn jàǹbá yìí báyìí ẹnikẹ́ni tó máa ṣe rẹ̀ ìgbàláyé wà fọ́ ìgbàláyé wà fọ́ láti dá padà ife wọ ọ̀rọ̀ àmọ́ kó kọ́ lówó rẹ̀ nítorí pé ń tẹ́ pé ní ìtumọ̀ bá bẹ̀rẹ̀ òfin ṣẹ̀rí àgbà kan láti dá padà mọ́ra ti là lọ́dọ̀ rẹ̀ ọba àjẹsí la Yorùbá ọba àjẹsí Haúsá ọba àtijọ́ táwọn south south àbí táwọn Yíbò tìlà tó wá rà yìí bàbá onítìlà ẹni wọn ní gbé pépè tí ń yí báyìí tí ń fọmọ ọ̀sán méjì yí títí ń gbẹjọ ipò tìlà yìí bẹ́ẹ̀ máa ń lò gbogbo ọdún yóò tún máa kọ́ni yóò tún máa kọ́ni kò ní sá kérékéré òwú tàbí ohun àbà àbà àbà òwú England ni òwú England ni pípọ̀ kẹta akọ lọ́ba yọ lọ́ba wá ní wọn kókó lọ́ba tí ló ń padà títí tó ń ti wá tètè gbé pé àwọn padà fún ọkọ̀ gbowó rẹ̀ nítorí wọn ti jàǹbá rẹ̀ ìròyìn tí wọ́n fún tó fi ra ọ̀gá bẹ́ẹ̀ nà kò lábẹ́ òfin ṣẹ̀ríya ṣẹ̀rí ọ̀kọ̀ gbà pípé rẹ̀ kọ̀kọ̀ sọnù báwọn wọn náà wọn bẹ́ẹ̀ ẹlẹ́yìn èdè tó ti rọ̀ sílẹ̀ sí mu apàdé lọ́la ìrà gbèrè ẹ̀tọ́ rẹ̀ gbèrè ẹ̀tọ́ rẹ̀ kọjá padà nígbà tí wọ́n bá já padà lórí náà padà òsì tàbí ṣùgbọ́n ìjàmbá òsì kù láwùjọ wa ẹ ta búrẹ́dì fún wa anínáwó la fẹ́ rà ẹ ọ̀kẹ́jọ́ wa ṣàpèjúwe fún wa búrẹ́dì yóò wúwo dáadáa ó wúwo dáadáa gbé sókè àwọn kéèyàn ẹ̀ tó wá gbé bẹ́ẹ̀ wá rí ẹ̀ jẹun búrẹ́dì kọ̀ọ̀kan yóò yóò kọ̀ọ̀kan àfà bá a kó sínú ọ̀rọ̀ àwọn ń gbàdá bàtà délé la bá rí ká bẹ́ẹ̀dì yìí báyìí ìkúkú wa gan-an tó bá fún ma wọ́ kò ní mà tó fún kankan ma wọ́ àlàáfíà ìtàn kọ́ fi hàn wá ó yó dáadáa ẹ má ti fọ́ kọ́fẹ́rẹ́sì o ẹ dá padà ẹ gbowó yín lọ́dọ̀ wọn làwọn akọ́là ń ṣe rántí sẹ́ńsẹ́nu ẹ̀yin kọ́là ń ṣe tálákọ̀ọ́kọ́ tẹ̀ fi hàn wá ìtẹ̀yìn ṣe léyìn ni òṣìṣẹ́ pé iṣẹ́ ti ta ọ̀tọ̀ iṣẹ́ padà kó fún àgbàtà ọ̀tọ̀ islam ọ̀farama ọ̀ ẹ̀ka bọ́ tí wọ́n ta fún wa ẹlẹ́ni amúsẹ́mí ni omi gbádùn wọ́n fọ́ ọmọ kọ́dà gàtẹ́bù wọ́ta ni atọ́mi àmúkú ni nítorí pé ọmọ yìí báyìí wọ́n tẹ̀lé ní bẹ́ẹ̀ omi tẹ́ kàkọ́ sílẹ̀ láti alẹ́ òun dáradá ọ̀ lọ́ba sì di aláwọ̀ yìí gbé sẹ́nu àti bẹ́ẹ̀ lọ ọkọ̀ ni fún ọkọ̀ rẹ̀ padà. irú àwọn jàmbá ipò islam kò farama ẹnikẹ́ni tó bá ti hàn wípé wọ́n jàmbá rẹ̀ ayé wà fún ọ láti dá padà kọ́ gbowó rẹ̀ padà tí ọba wa dá padà ọgbọ́dọ̀ pariwo ọgbọ́dọ̀ pariwo lórí pé tọba ti pariwo tó ń sọ àwọn aláìda àwọn tó dáre rẹ̀ tọba ti dọ́gbé dàrúkìá tẹbi tó tà fún ọtí Ọlọ́run bó o ti ṣe gbà dá padà fún wa ẹ máa mú òun kí ló dé báyìí kájà báyìí káwò sọ́ba tí wọ́n á dá padà ó túmọ̀ sí pé o ti fọ ọwọ́ rú o ti fẹ́ sòwòrò dákun mọ́ sọ̀rọ̀ wọn láì dá kọ́mọ́ bá jẹ́ pé wọ́n jàre rẹ tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá Islam fún ọ lẹ́tọ̀ọ́ rẹ pérépéré àmọ́ kọ́ gbà kọjá ń bẹ́ẹ̀ lórí nítorí ẹ̀tọ́ tiẹ̀ ìrànmá ọ̀dà mo ti rà á ti dé kí ẹnu rẹ kékeré rẹ kọ́ mẹ́tẹ̀ wọ́n láì dá torí mo mọ̀ tó ń tẹ́ka fún yàn ọ̀dà ìgbésẹ̀ tó ti yẹ kí ebi mo kọ̀ láti gbé kí o tún àmọ́ kí lọ fẹ́ máa ṣe bàjẹ́tì wọ́n ṣe bàjẹ́tì ẹlẹ́yìn ìjábọ̀ ti ṣe jẹ́ndà ẹ̀yin ṣe ń ọ̀lá nítorí náà jẹ́ sá ẹ lọ́mọ làkejì ẹ̀yin ṣe ń ọ̀lá ìsẹ́yìn náà jẹ́ gbà ẹ lọ́ọ́ tó lọ́ ọmọ làjò jì í nǹkan tó ti àwọn ta fọ ọwọ́ ti nírú rẹ̀ tí ọ̀dá lé ọwọ́ dá padà ló kọ pé wọ́n ní sábà yín bẹ́ẹ̀ máa dá padà àwọn rẹ̀ dáadáa ni wọ́n fún ọ lónìí ṣùgbọ́n ti ní kẹ́kọ̀ọ́ ti rà á kò ọwọ́ fẹ́ ti ọwọ́ fẹ́ ti sún wọn lójú fáwọn ni wọ́n ṣe tí gbogbo owó rojọ́ níwájú ẹ̀ ọjọ́ ìṣẹ́ta òṣìṣẹ́ máa gbé pamọ́ fún ọlọ́ tọpamọ́ torí pé ọmọ ntọpamọ́ ju ntọpamọ́ lọ kó lè akójé kékeré mi pẹ̀lú rẹ̀ káta sí yege kó lè ẹlẹ́dàá wa kọ́mẹ́jẹ sí ntá abẹ́ jẹ́ ntá abẹ́ jẹ́ kọ́mẹ́jẹ ọba ntá abẹ́ jẹ́ máa wà lọ́wọ́ kó lè ẹlẹ́dàá wa kó tó alólórí rẹ̀ kó tó alọ́kànnà ẹ̀jọ́ wà lùjánà. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله Ibadallah dájúdájú nínú àwọn ṣẹ́ eléyìí ẹlẹ́dàá wa tó fi àlùbáríkà sí tó sì jẹ́ iṣẹ́ gẹ́gẹ́ bá ti ṣàlàyé síwájú tó ló a máa tàkàrà rẹ̀ rọ̀ ọ̀gọ̀rọ̀ èèyàn lọ́rọ̀ wọ́n di olówó sámú wọ́n ní nǹkan àníjọ́ pọ̀ náà ní káràkátà òsì tàbí ṣùgbọ́n eléyìí tó pọ̀ jù nínú ọmọ èèyàn àyè yòówù ó lè máa gbé ìran yòówù ó lè jẹ ìyà yòówù ó lè jẹ ìtọ́pọ̀jù nínú wa là ń ṣe káràkátà tí ọba máa tajà òsì tàbí ṣùgbọ́n ọ̀rajà ẹni tí ọ̀rajà kò sí tàbí ṣùgbọ́n yọ tajà kátàkárà káràkátà iṣẹ́ ni ilé tó ẹlẹ́dàá tó fà lùbáńkà sí lópin ìgbà táwọn èèyàn bá ti ń rà tán bá ń tà wọ́n máa rí ṣe wọ́n máa rí ná wọ́n máa rí lò wọn ò ní sáwọ́ ná wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé ibi tá a bá mọ̀ pé wọ́n wà lẹ́sìn tábà tí lè tóbi tí wọ́n wà lọ́sìn yìí a rí pé ìlọsíwájú ti bá ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tá a fi wọ́n ti kọ́ ni wọ́n tún wà má wọ́n ti ní ìdàgbàsókè lẹ́nu káràkátà wọn látàrí gbóni wa báwọn sàlùbáríkà sí. ẹ wá rí káràkátà yìí ìṣe lọ́dà ló dùn nígbà táwọn ẹni tó bá ń ṣe tọ́ba jẹ́ ẹni tó dúró sí Allah tọ́jà ẹni tó gbẹ́kẹ̀lé tí wọn ò sì jẹ́ ẹni tó ṣe pé wọ́n ń fi oògùn wọ́n ń fi ẹ̀fọ́ wọ́n ń ṣe àmúlùmálà níbi káràkátà wọn oògùn ni wọ́n ti ń tajà oògùn ni wọ́n ti ń rajà lópin ìgbà tó bá jẹ́ pé ẹ bá dúró dédé olú ẹlẹ́dàá ló ń bá yín rà òun ló ń bá yín tà òun ló ń bá yín sì bùkún sí ìtẹ̀tọ̀ bíi àníṣẹ́tẹ̀ ń máa tàtàrà rẹ̀ gbé yaga tí máa sọ aláìsí ẹni tó ní tí máa sọ ẹni tó ní bí ẹ̀sẹ̀ ẹni tó ní púpọ̀ ọ̀nà ẹni tẹ́tẹ̀ ń torí ẹ̀ mélòó ni nínú wọn bá ti ṣe sọ pé àwọn ẹni ń ṣe káràkátà àwọn ni wọn fẹ́ pọ̀ jù nínú nínú ìgbésí ayé ọmọ èèyàn lórí ikú mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé mélòó wá ni nínú àwọn ẹni tí ń ṣe káràkátà yìí ìní wọn ń ṣe káràkátà wọn lábẹ́ pé wọn gbà fún ọ̀lọ́ wọn dúró déédéé di káràkátà wọn wọn máa ń nálé olóògùn wọn máa nálé babaláwo wọn ò mú alágbèbá lọ́rẹ̀ẹ́ wọn ò sì yan wọn yà àbá láàyò àwọn ẹni tó ti pa wọn ni wọn ni ràn wọn pẹ̀lú àwọn oògùn abẹ́nú gbọ̀ǹgbọ̀ eléyìí tó mú kọjá ọmọ àjà eléyìí tó mú kọjá àwọn ọmọ àyá mélòó ni nínú àwọn ẹni tí ń tajà inú orí fi títí ń tajà mélòó nínú wa ìyẹn ọmọ owó wífọkọ̀ ọbanú nígbà tó bá ti dé di àtẹ rẹ̀ níbi títí ń tajà mélòó mélòó ni ẹni tó ti pé ojú lásán kọ́ ní máa fi lọ́ọ́ rajà yóò ti mú ọkọ̀ yóò ti banú tó bá ti kọ ọkọ̀ yìí sọ tó ń tajà ike iye báyìí ní kò ta fún mi o sì gbọ́dọ̀ kí mo ní níyè kó mú ọ níyè kí n ra ọmọ mọ nǹkan tó ń ṣe kó fi kó ọjà lóò lọ́wọ́ àìmáyé ni máa ń ṣe bẹ́ẹ̀ látàrí pé wọn bẹ̀rù ọ̀wọ́ ọ̀nbẹ nínú akọ́nàkùnmọ̀lọ́ ẹni tó ṣe pé owó tó fi rajà yẹn gan owó burúkú ni owó àlábọ̀ ni tó bá fi lè kó owó yẹn fún yín tẹ̀bá ṣèṣì kó sínú owó yín gbogbo owó tó bá bá ń bẹ̀ ní ọ̀fà lọ bẹ́ẹ̀ ni owó yìí ti pòórá mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn bẹ̀rù ọ̀wọ́ nínú káràkátà wọn ìgbàgbọ́ wọn onu naa ní ife àwọn àgbọ̀dọ̀ jókòó dake lórí ọrụ ara wọn kí awọn àwọn ọmọ dake wọn dákẹ́ àwọn ò lè jókòó lọ́jà tó ṣe káwọn táwọn tajà irú oríṣi kan náà àwọn pẹ́gbà àwọn pẹ́gbẹ̀rún wọn máa jókòó sí yá ọmọ ṣàánú mi yá mi dára mi yá kẹrí bùkún mi ẹ ẹ àwọn lè dúró nígbà ó gbé ìjàpá wọjà lórúkọ ọdún àwọn ọ̀rọ̀ fún ẹnìkan gbé ìgbéragàdì bí ọmọ tá à ń tẹ̀lé ó gbé wọjà lórúkọ ọdún àwọn ọ̀rọ̀ fún ẹnìkan rí òkú èèyàn ó rí mọ́tọ́ọ̀kù lórúkọ tó ń láwọn ọlọ́rọ̀ wá kó wọn wá jókòó wọn bá ṣe wá ọlọ́hùn yẹ kẹ́yìn yóò fi ẹsẹ̀ náà ọmọ ọkọ náà ọjà tó wọlé lọ títí kò lè ya torí ẹ̀ òun náà gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ ara òun lọ́nà akọrí jágbó ògùn lọ ògùn ni wọ́n fi ń tajà nínú ọ̀nà àrí gbọ́mọgbọ́mọ rẹ̀ pọ̀ lọ́dọ̀ rẹ̀ fún ọba tí ìdè ṣọ́ọ̀kù rẹ̀ kò tí ì rajà òun náà sáni òun náà sáni ọgbẹ̀rẹ̀ èèyàn ló ń tarú ọjà ńlọ́jà fún ọba tí ìdọ́dọ̀ tiẹ̀ kò tí ì ríran onígbàgbọ́ bá tó dọ́dọ̀ rẹ̀ subhanallah. subahana Allah wọ́n tó kọjá wa tó tó bá ti dọ́dọ̀ rẹ̀ ní tàfẹ́lì kankan wọ́n bá nà dáàbí rà lọ ọ̀sà ti gbàtọ̀ bá dọ́dọ̀ àwọn tí máa rà lọ́dọ̀ rẹ̀. ẹja bẹ̀rù ọ̀wọ́ owó burúkú lọ pa lópin ìgbà tó bá yẹ oògùn ló ti ń wọ́rò owó àdánù tó kó bọ́ òsì tàbí ṣùgbọ́n wàá gbà látàrí ndí títí dọ́là ìṣòyà àná olú ẹlẹ́dàá ní bá ní rà olú ẹlẹ́dàá ní bá ní tà dọ́là ti kọ́kọ́rọ́ ẹ̀ dóòlì iná lọ̀rọ̀ ẹ̀dá máa rí sọ́ra wọn á wá ike àtòkúrú wá tèrè àwọn olóògùn náà ní gba gbogbo ẹ̀ lọ́dọ̀ rẹ fẹ́ẹ́tì ẹ̀rẹ́ ló ní gan tó lówó ara látara á ka àwọn àfa wọn. àwọn babaláwo wọn àwọn alágbèbá wọn wọ́n máa kà wọ́n kó nǹkan tó ṣe pé àwọn gbọ́dọ̀ máa bẹ̀rù àwọn gbọ́dọ̀ máa bẹ̀rù wọn àwọn òòṣà yẹn tó ṣe pé táwọn ọba bẹ̀rù wọn wọ́n ní agbára tábìlì sọ pé kó wà wọ́n tán wọ́n ní agbára tábìlì sọ pé kó wà wọ́n pòórá wọ́n ní agbára tábìlì sọ pé kí gbogbo dúkìá wọn bàjẹ́ ẹ̀wọ́n ìmá ni gbakugbaku ẹ̀wọ́n ìmá ni rádaràdà tó ń gbé ká èèyàn gẹ́gẹ́ bíi èèyàn gẹ́gẹ́ bí ìṣe ẹjọ́ ṣe pé tóbi bá ń pa lọ́mọ sátòkè sódòrò tọ́mọ ọgbóúnjẹ ká títọ́ bá ń gbà tọ́ba náà ra ìtọ́ iléyekíye yóò ní kò sí sí jọ bẹ́ẹ̀ ẹjọ́ kó wọn lọ sọ ọlọ́wà lè yá rìsìkì rẹ padà níbo ń bẹ̀ ó ń ṣe lárìsìkì òtítì mánu rẹ òtítì fún yàn ọ̀pá kọ́ rárá iṣẹ́ ìṣe tó máa ń ṣe ń ṣàǹjẹ náà wọ́n ti fara yé níjẹkújẹjẹ wọ́n mọ̀ fara yé níjẹkújẹjẹ lórúkọ pàwọ́rò tọba ti jẹ́lẹ̀ lẹ́ẹ̀kan dáràn tọba tó ti lọ bẹ̀ o ti gbádùn o ti níyàwó rẹ tẹ̀lé oúnjẹ ti tó oúnjẹ tìyàwó rẹ ò ní jọ lójú. nítorí pé wọ́n yóò ti sábà sínú kòkò títí ṣe ń jẹ́ fáráyé ta èyí wá ń jẹ omi ìtaàbà rẹ̀ mọ́kà ẹ̀ ń jẹ omi ìtaàbà rẹ̀ mọ́rẹ̀sì ẹ̀ ń jẹ omi ìtaàbà rẹ̀ mọ́tífáàgì.

ó ti ó ti kékeré iṣẹ́ ọlọ́nà fún ó ti yá wèrè tó bẹ̀rẹ̀. ẹ̀kọ́ ọ̀fọ̀ wa àwọn míì àwọn míì a ti gbọ́ lórí pé wọ́n máa ń yàgbẹ́ sínú kòkò láàárọ̀. ìjẹ́ tó bá wá kó ń lẹ sí tó tó tó àfà àjẹmọ́lẹ̀ gbàgbé mi ó tún padà mọ́. ẹ dákun ẹ dákun irú àwọn èèyàn wo làwa títorí pé mo fẹ́ tà náà àárín ìrántí ìgbà tó ní ó gbé mi dìde pé ó fi ìfárayé ìgbẹ́jẹ́ òkú aráyé ní sọjọ́ torí owó wo owó tó ní kó lọ bìkan. àwọn òbí lẹ́yìn mi lè ṣe tán ọ̀rọ̀ jì tó sì yẹ kó ń bẹ̀. tọ́ba ti jọ ń tajà pẹ̀lú ẹnìkan ah, àti kọ́ ọmọ jà fara tọ́lọ́rí búkà bá ti ń bẹ láàrin wọn àti kọ́ ọmọ jà fara bí ó fẹ́ lé yín fún oúnjẹ ọjà ní ọmọ wa. wọ́n jà pé nìkan tó lọ́fẹ̀ẹ́ sẹ́kùn bẹ̀ tó kú tó kú tẹ́tẹ́tẹ́tẹ́ irú ọjà wo làwọn ń tà báwọn.

látàrí oògùn tí wọ́n fún wípé oríta mẹ́ta ọjà ní kó tó lọ wúlọ́ fẹ́ yìí gbogbo ẹni tó bá ń nájà yìí wọ́n àwọn ọ̀gbìn wọn ni òkèlè yẹn pọ̀ wájúwájú ni wọ́n máa yọ ẹ̀dá nítorí gba tí wọ́n jẹ́ nítorí tiẹ̀. ẹlòmíì wọ́n máa wọ̀ sí omi oríṣi méjì wọjà omi ẹyọ kan yóò wọ́n sí gbogbo ṣọ́ọ̀pù àwọn gbọ́ngàn tajà kan náà omi oríṣi kejì yóò wọ́n sí ṣọ́ọ̀pù tiẹ̀ nítorí pé wọ́n lè máa ta òkúta bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ahọ́ ìsúnmi tí wọ́n jẹ̀mọ́ a ó gbàgbọ́ pé ogun òfò wà tó bá tí ọ̀bá sì fífẹ́ olúwa lè ní kó fífẹ́ kọjú olùyọ mọ́tàrẹ́ dànù sọ̀rọ̀ tó lásán ni wọ́n ń yàgbẹ́ síwájú fọ́ọ̀kù rẹ ni. ó jẹ́ tí wọ́n sọ bá ti lè díjẹ̀ náà kó ọmọ yàgbẹ́ rẹ̀ ní gbẹlẹ́mà gbẹlẹ́mà gbẹlẹ́mà ń sàtì ọ̀nà ọ̀kadà tó sọ́ọ̀kù rẹ̀ kí ló ṣe fún ìwé torí pọ́ńtà ni o torí pọ́ńtà ọ̀fẹ́ lé ó làwọn lè lọ bẹ wèrè lọ́wọ́ ẹ̀ lọ́gbà tí yàgbẹ́ ẹ̀jẹ̀ ni wọ́n máa yàgbẹ́ sí. gbogbo àwọn jàdá ń dín ní àwọn sọ̀gẹ̀dẹ̀ lúná lọ́gbà tí yàgbẹ́ public toilet níwájú sọ́ọ̀bù sọ́ọ̀bù. wala hawla wala quwwata illa billah kí ló ṣe owó yìí náà tá a bá kó jọ tán ní mo là ń kó lọ lọ́ọ̀kì kí ló dé tẹ́tọ̀ òògùn láti ń tajà òògùn láti ń rajà òògùn oko tálẹ́ ní náà ti ń tajà tó lè jẹ́ kó ọmọ sọ́ọ̀pù dáadáa tí ò ní gbóògùn bẹ́ẹ̀. Pípanu ọjọ́ ọ̀bá sọ̀rọ̀ ó rí málẹ̀. Ẹlòmíì ìjọ tuntun sáwọ́ ibẹ̀ lògùn wà. Ẹlòmíì ó ti pè lẹ́nu ní bọ́lá ti dé sọ́ọ̀pù. Wala hawla wala quwwata illa billah. Tí ọba jẹ́ pé Mùsùlùmí ni wa, ó tún dúró o ò dá lórí papọ̀ mọ́ sápà ọdụ wá kan fún ọ rí ọmọ ta tẹ̀lé ẹ̀ lọ́wọ́ ọmọ gba tọ́pù rẹ kọjá títọ̀ àfọ ẹ̀kú kalẹ̀ ìṣọ̀kú kalẹ̀ wọn lẹ́rọ wọn lẹ́rọ wọn fi nù ọ̀mọ́jútọ́ ara rẹ bá kò àjọ ọmọ ayé mi ẹgbẹ́ mùsùlùmí gidi tó dúró ọ̀dà lórúkọ

bá a ti ṣe fẹ́ kó dúró déédéé nínú ẹ̀sìn rẹ bẹ́ẹ̀ náà là ń fẹ́ kó dúró déédéé nínú sẹ́ẹ̀sì rẹ nínú káràkátà rẹ dákun dúró déédéé bá irú ẹlẹ́dàá wa dúró torí abániyọ jẹbẹ bàbá ńlá pé ẹni tó ní kò ní jẹbẹ kò tọ́lú abáṣe ní kò ní jẹbẹ wọn ní ti bàbá ńlá pé ẹni tó kò kọ jẹbẹ olúwa yìí nìkan bá dúró ẹgbọ́n tó lù wá sọ nígbà tó pè wá lọ síbi pé sọ́mà lọ́jọ́ júmọ̀ àbáyé ẹ tètè yára lọ síbi ìrántí Allah ẹ pa kátàkárà ẹ lọ sí mọ́síláṣí tọ́mọ́tí wọ́n parí ìṣẹ̀lẹ̀ sanitation of the earth ẹ fọ́ká lókè pẹ̀ wọ́n ti sọ́kùn mi fọ́bìlì ìlà ẹ máa wá kúrò jùlọ Allah wọ́n kúrò wọ́ọ̀hà kẹ̀kẹ́ ìrọ̀ ẹ máa ṣe ìrántí Allah lọ́pọ̀lọpọ̀ làálùlọ́kùn tó fẹ̀ ọ́ kẹ́lẹ́ bá sórí rẹ̀ àkàrà ọkùnrin wọn. kọ́kọ́rọ́ ọ̀rọ̀ lolúwa fún wa ń bè gbogbo ẹni tí máa ń fẹ́ kọ́jọ wọn máa tà gbogbo ẹni tí máa ń fẹ́ kọ́wọ́ wọn máa yá wọ́n lọ lé ológun o má da lóru papọ̀ má sápa o má ya ọlọ́sọ o má ya àpògede o má sì ya ẹni tó ṣe pé wọ́n máa gbólúgbò nǹkan lọ sọ́jà rárá o má sì rántí aláhùn lọ́pọ̀lọpọ̀ sábàbí kí máa jẹ́ kí olúwo bùkún yàn ọ́ tàbí àtàgbèrè ló sì máa tà ó ní pawó ànábọ̀ èrè síta máa wà lórí nǹkan tà ẹni tí yóò gbójú burúkú tó gbé wá kó fẹ́ fi kí ọ̀dá ara rẹ̀ ló ṣe ẹni tó ṣe pé lépa rẹ̀ láì dá ara rẹ̀ ló ṣe nítorí pé ta ni wọ́n bá dúró ọlọ́ lórí di eléyìí kọ̀ wá lè tẹ́ fún ọ kò lè wúlò fún ọ nígbà tó o bá ti jẹ́ pé ọ̀ǹda lórúkọ pọ̀ mọ́tàkà ògùn náà ni wọ́n náà ń ṣe lójú ayé lọ́kàn ti ṣe mọ́mì ni mùnáfíkì kò lè wúlò kan ẹni tó jẹ́ pé mímọ tìrántí ọlọ́ yóò wúlò fún lọ́jọ́ sábàbí dáadáa fún lọ́jọ́ tó bóde rẹ̀ ti má nínú rẹ̀ náà má kọ̀lẹ́bọ̀lẹ́sùn kọ̀lẹ́bọ̀lẹ́rù irú àwọn wọ̀nyí àbí àwọn ọmọ àgbà ọjà àwọn ọmọ ya ìbùkún àwọn ọmọ wọn ọ̀pọ̀lọpọ̀ orin kò ní yá wọn. torí ẹ àmọ́ wọ olóògùn ẹnu rẹ lọ wà ẹnu rẹ lọ wà àwọn ẹni bá ti lánàá ògùn tajà tọ́fọ́ ògùn rajà ikú mọ̀ pa àrí tí wọ́n mówó lọ́ọ̀dù kankan owó ti di tẹni ẹlẹ́ni torí ẹ ìwọ náà wọ́n padà kú ni lẹ́ni tó tó dédé níbi ẹ̀sìn rẹ wọ́n bẹ rẹ lọ́wọ́ à ń sáyé nítorí pọ́jọ́ owó ò tọ́jà bá tóbi tọ́jà bíi gbági tọ́jà lọ jantirẹrẹ tọ́jà bíi ọjà dankara kò sí tàbí ṣùgbọ́n tí gbogbo wa tá a bá pé ẹgbẹ̀rún lọ́nà àìníye táǹtajà oríṣi kan náà kò sí tàbí ṣùgbọ́n oníkálukọ́ ta tiẹ̀ torí ẹlẹ́dàá tó kádàrà kan wọ́n máa ń gbóyà tá ń gbóyà nínú ewé tá a máa ń ṣe bẹ̀ sínú ìfẹ́ pa ẹni tí ó yọ òkùnkùn yòókù àkọọ́lẹ̀ olúwa ẹlẹ́dàá wa kò ní yẹ ọdọwọ́ rẹ ó sì dọwọ́ mi ǹjẹ́ mùsùlùmí gidi ni wá káàsì dúró sí Allahu azza wa jalla káàsì rẹ̀ sí gbogbo sọ́ni káàsì rẹ̀ sí àbí mo ná tètè wọ́n sàlàyé ẹ̀sìn fún ogun òfò ní wáká wọ́n sàlàyé ẹ̀sìn fún ó lè sáyé náà bá tó ogun òfò ọmọ ìjọ kúndọ́tìkù rẹ̀ bá dé kó o rí gbogbo ètò ìwèrè rẹ̀ ọ̀ wọ́n bá kọ́ dúró dédé ògùn ló ń kópa ògùn kò dá bàbá rẹ̀ dúró kọ́mọ́ ògùn dá àwọn àyà dúró káwọn ọmọ ògùn pọnú pọnú ògùn ògùn pé ògùn àjálù ni máa ṣe ògùn ló gbójúlé ọwọ́ sáré lọ ògùn rẹ̀ ọ̀dà kama ó lọ wọ́n kọ́ tó sí epo tẹ́ ẹ ti ṣe bẹ̀ níbi níbi níbi tó kọ́ wọ́n dé yìí ọwọ́ ọkọ̀ ló fà lórí ọ̀gbádùn òòtà tìgìdì ní òbí ọ̀tà ọ̀gbádùn. wọn náà wà lọ́ra léèsì níbi tó ta ti pè ọ́ lọ́ra léèsì ò ní tọ́jọ́ kò ní tọ́jọ́ torí ọ̀tà ló fi ọwọ́ àrà torí ọ̀dọ́ wọn wà ẹja dúró déédéé jẹ̀má ẹja dúró déédéé jẹ̀má tó tá a bá dúró déédéé àlùbáríkọ̀ wọ̀ ọ́ àlùbáríkà yẹ ìwọ ní owó jàǹfà àní pawó kálọ̀ fi ṣe ìlànà a lè fi se nǹkan tó dáa ẹni tó gbogbo ẹni tó fi òògùn pawó olóògùn náà ní ọjà gbogbo èrè àtòjú owó nítorí gbọ́dọ̀ máa lọ láwọn bàbá àdánù tí ọba lọ ní wọn lọ ká ẹni ìbò ìlẹ́ẹ̀dì náà ló fèrè ga báwọn ṣe lè tó bá máa ṣe àbùtìbùtì náà àwọn pé kókó pọ̀ ọkọ̀ òpó nínú ọmọ ìṣura rẹ̀ bí ìgbà tó ń lọ ẹ̀jẹ̀ bí rẹ̀ wá ní bí àti tẹ náà mọ̀ tó fi máa ń rẹ̀ gbọ́dọ̀ ẹni tó tókùtà ti bá ẹ̀ ráwọn olóògùn ni máa ń ògùn àwọn wọ́n sátẹ́gùn wọ́n lọ lọ lé ni dáyé ni olóògùn ká wọ̀ nínú ìṣe ó lè kó kọ́jọ́ ọmọ ta dé lórí pàtàkì nìkan ìwé olóògùn tó kó òògùn kọjá àwọn ọmọ ẹ̀ṣà wa wọn wàá lè tó èsè fúnra rẹ tọkọ kátàkùtà máa wá bọ. òun náà sọ pé ilé rẹ́díò làgùnmọ̀ òwò ajá gùnmọ̀ òwò. ó túmọ̀ sí pé àwọn gbọ́ ẹni tó ń ẹni tó lu amẹ́jọ kú sí igbó di eléyìí ọjọ́ wọn wà ọjà lọ ń tà kó kúta ọmọ bá ọjà lọ ń tà kó ọmọ tàtà jèrè ọjà lọ ń tà kó ọmọ jẹni pépépé ó kù sí àwátì láàrin ìgbà rẹ tọba tó kù tọba tajú tí èso kó tó fẹ́ dìde kó lórí ibùsùn rẹ sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah la ilaha illallah. وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وترى فرجي لدى الله إليه تعظم لنا فيها فيما ترى فرجي رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه gbogbo ọ̀nà tó bá mọ̀ tá a ti tọrọ àforíjì tọrọ àforíjì wàá béèrè sọ ó ní ìbùkún rẹ lọ́wọ́ ọ̀tàlù aláwọ̀ la ọ̀n bọ̀ tìwọ́ ti sọ̀rọ̀ sí lọ́sí la wà tọrọ gbogbo tó fẹ́ yàrá gbẹ́jà mi ọmọ ta jẹ́ máa tàtà jèrè bámi fi ìbùkún sọ́jà tí wọ́n ń tà owó tí wọ́n pa wọlé ẹlẹ́dàá wa owó tí wọ́n bá pa jẹ́ ti sẹ̀ nǹkan rí tó wúlò fún mi láyé àtàlùkò yá àmà máa tàbí àbá kọ́ wa sàn padà gbogbo ìgbà tó bá ti tají máa ṣàdúrà bá wọn àdúrà rẹ̀ gbà náà ní bẹ́ẹ̀ lọ́nà ìwà Muhammad sallallahu alaihi wasallam ló ti máa wá a ti dáwọ̀ àríkẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ń dàgbà ń fẹ́ àtiwọ́tò ìṣiṣẹ́ ọwọ́ náà àtiwọ́tò pé ìṣòro kan àwọn àjẹ àtiwọ́tò ṣe pé nǹkan kan ló ní ní bùkátà fún ọmọ bó ṣe ṣe kí náà wà lọ lé olóògùn. olú ẹlẹ́dàá ti ṣe nǹkan tó fi máa bẹ́ tó fi máa tọrọ lọ́dọ̀ rẹ̀ tó ní táàkì táàkì àrẹ ọmọ gbà ọmọ ẹlẹ́dàá kó fi gbígbàdúrà kó fi ta wá lọ́rẹ kárántì ọmọ ẹlẹ́dàá nínú sábàbí tuntun pé máa gbàdúrà ọlọ́run ti gbogbo àdúrà tá a máa ń ṣe láyé kakọ́ máa ṣe àsọ̀dáàtì fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣáájú àdúrà tabatu wọn ṣáájú àtàn kakọ́ ṣe àsọ̀dáàtì fún anabi sallallahu alayhi wa sallam torí kẹlẹ́ yìí máa ṣe sábàbí tí àdúrà kọ́ lọ sílẹ̀ àṣẹ kọjá àtẹwọ́gbà lọ́dọ̀ ẹlẹ́dàá wa olùwàwọ̀ apá wọn lọ́sẹ̀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 وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن